إن روح العبادات كلها هو الإخلاص فيها وصحتها منوطة بحال الإخلاص فالجيد والمحافظ على مظاهر بطلانه فيصلحها فيها فيقويها ونقصها فيكملها لأنه هو عين التوحيد أيها المسلمون فأخطر من بطلان الإخلاص الإشراك بالله تعالى في أي نوع من أنواع العبادات وبعد ذكر الله تعالى امتنانه على العديد من أنبيائه عليه السلام نبه على خطورة حقوق الإشراك بالله العمل قائلا ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لخلق عنهم ما كانوا يعملون وعلى الوعي ذلك بين بحقية أفضلهم وخاتمهم محمد بن عبد الله صلى الله عليه وآله وسلم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الغافلين بل الله فاعل برجل من الشاكرين وقال ايضا وان يمسك الله بضر فلا كاشف له الا هو وان يمسك لغير وإن يمسك لخير فهو على كل شيء قدير وقال الله في موضع آخر وإن يمسك الله بضر فلا الله إلا هو وإن يدرك الغير فلا راد لفضله يرزق به من يشاء من عباده وهو الغفور الرحيم عباد الله راقبوا قلوبكم وطهروها من الوان الشرك فاخلصوها لله وحده من نجاسه الكفر انه محب التوابين والتطهرين ọ̀pọ̀lọpọ̀ fún ọlọ́run bá sáàrà fún wọn sáàrà ìjọ ọlọ́mà tí ó láàrẹ̀ ó lè ṣe gẹ́gẹ́ rẹ̀ fún oníṣẹ́ láwọn hamlet sọ̀rọ̀lọ́ àwọn àrí ìwà àjọ sẹ́lẹ̀ ẹ̀rú tí ọlọ́run èyí tí jẹ́ ìjọsìn nínú ẹ̀sìn wa ẹ̀bí kan tuntun lóyún ẹ̀bí yìí òun lè ní ìfọ́ àwọn ìrẹ̀dá ìsìn ẹ̀bá ṣe àti ọkùnrin wa ti wáyé àlàyé tí ò lóǹkà yẹn kọ́ lábẹ́ ìjọsìn ìfọ́

àwọn nǹkan yẹn ṣe yóò tó gbogbo tó bá lè kọ́ nẹ̀fà ìsìláàmù rẹ̀ yóò wọ́n nẹ̀ tó fi sọ di agbára yóò wọ́n kan tó bá jẹ́ àdínkù níbi àwọn ìṣẹ́ ìbádà rẹ̀ yóò fi ìsìláàmù yóò fi lè tó tó ìsìláàmù lẹ́gẹ́gẹ́ ló jẹ́ tàwọ̀sì tó bá ní lágbájẹ́ òní tàwọ̀sì kò ní ìsìláàmù ṣùgbọ́n àwọn àti gbogbo àwọn ọ̀tá ìsìláàmù àwọn ọ̀tá ìlẹ́bí ọlọ́run ìsìláàmù ní òjì nínú sẹ́yìn bá dáàtì wọn lọ́dún jẹ́ ọ̀rọ̀ lábáwọn ní ọdún ọba lọ sí wọn gbogbo ẹni tí ò bá ti ní ìfúlábù sẹ́yìn bá dáàtì ẹ̀ sẹ́yìn bá dáàtì yẹn ti bàjẹ́ wọn ti ọ̀rọ̀ ẹ̀yìn mùsùlùmí òdodo èyí tó léwu tó sì burú jùlọ tó pààyàn jùlọ ń gbogbo tí ń jẹ́ ìpẹ́ tí máa ń ba ìfúlábù jẹ́ èyí tó burú jùlọ a lè ṣọwọ́ orí láti sáà kí ẹ̀dá ń fi ẹbọ pẹ̀lú ọlọ́run níbi iṣẹ́ ìjọsìn kan ní orí ìránṣẹ́ ìjọsìn tó rí bàjẹ́ ìbẹ̀rù ni ìṣèlérí ni ìgbàwẹ̀ ni ìwádà gbogbo ni ìwánàṣe ìwánàlọ́wọ́ ni ìgbáralé ìkẹ́ ni ìlú ìkọ́kúra ni kúlùkù ní ìdáyìn wàhálà ọlọ́ọ̀bá nìkan láṣẹ́rú ẹ̀ẹ́dẹ́gbọ́n ẹ̀dá ní ìlẹ́yìn ọlọ́ọ̀fẹ́ bẹ́ẹ̀ bá ṣe pé fún ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run kò ní ìkọlọ́sì nìyẹn ìtumọ̀ ẹni tó nǹkan yẹn tó nígbà pé ṣe inú ẹ̀sìn ní ṣùgbọ́n kò lè gbalada rẹ̀ wọ́n torí pé bàjẹ́ ẹ̀mọ́ ní ní iṣẹ́ tó ṣe yẹn bó ti wù sí ẹ̀yẹ ní wàhálà tó nínú bó ti wù lówó ìgbàgbọ́ sàlàyé oore àtìjẹ̀kún rẹ̀ ìjẹrà rẹ̀ tó sún lérí àwọn kan nínú àwọn ànábì rẹ̀ ó dákọ̀ wọn ó dákọ̀ wọn ó dákọ̀ wọn ní ọlọ́run ní eléyìí náà ní ìmọ̀lẹ́ ọlọ́run tí máa ń fẹ́ni tó wá òun mẹ́nà nínú àwọn ìpín rẹ̀ èèyàn lè dámọ̀nà lẹ́yìn ọmọ ọmọ jẹ́ lọ́wọ́ rẹ̀ ẹni tí ò rí òdodo dáná ẹni tí ò rí ọ̀nà ní gbogbo ẹ̀ ọmọ gbogbo àwọn gbogbo iṣẹ́ ọlọ́run bá tó fáwọn ilé ayé ọmọ ìbá ń sọ́jú òkú fún wọn gbogbo àwọn ànábì yẹn wọ́n ti kó Ibrahim Ismail Ishaq wọ́n ti ìyẹn yẹn ní gbogbo àwọn tó ń lẹ́yìn ti pẹ̀lú ọlọ́run bá yẹn làhárùtọ̀ gbogbo tí wọ́n gbélé ayé ní sẹ́rì bàbà jẹ́ wọ́n jọ náà tó ní pé ìkìláàsì náà ní jẹ́ ìbádà gbogbo tó bá ti ní ẹ̀sì tó bá ti ní torí lámọ inú kò sí ẹ̀sán ní wọ́n jọ náà lórí lórí ìyẹn náà ẹ̀rọ ilé pé àwọn ànájì ọlọ́run tó wù lọ́nà ọba sọ̀rọ̀ tó tó bẹ́ẹ̀ tó lágbára bẹ́ẹ̀ ń pa wọn bóyá lọ́nà Muhammad ti là kó ní ìyẹn bóyá tó bá ti ẹ̀sìn sẹ́ẹ̀lì kankan kápẹ́ àlẹ́ ti fi sẹ́ẹ̀lì kankan fọ́lọ́run fẹ́lùmí lẹ́yìn ọlọ́run ó yọ ọlọ́run bá ìbá jẹ́ orí ọlọ́run kò yọ orú náà ẹ̀wọ̀n ọlọ́run ojú ọ̀rọ̀ yẹn pàdá muhammadu sọ̀rọ̀mọ́ àwọn adéwọ̀sẹ́sẹ́ ó lẹ́sùn lọ́lá jùlọ láwọn arẹ́bí ọlọ́run lẹ́sùn tọ́rọ̀ wọ́n ti gbogbo àwọn àìlẹ́bì tí wọn ló kàkà ní bí wọ́n ti pọ̀ tó ní irú sẹ́ta náà ti wà lẹ́bì yìí àti wọn rú sẹ́bẹ̀ náà sáwọn náà lẹ́yìn àjùwọ́ bí wà ní bá ti ẹwọ pẹ̀lú ọgbọ́n nínú sẹ́ẹ̀jọ́ tó yẹn lẹ́yà àbọ̀ wọ́n lọ ẹ̀dà gbogbo sẹ́ẹ̀dọ̀ ó àwọn ẹni òkú tọ́lọ́ bá ti tó bẹ́ẹ̀ tó le tó bẹ́ẹ̀ lánàá Muhammad kálọ̀ ló bọ́nú ẹ̀ sallallahu alaihi wa sallam ọmọ ìyá mi ló sílẹ̀ ẹ̀fọ́ ń pa ìkàláàbù jẹ́ ní oyẹ́yẹ́ bó ti jíṣẹ́ ìyẹn dá tó wá sí ọlọ́run tó bá ti di ẹbọ fún tó láwọn kìí tó ń wá ní lẹ́yìn ọlọ́run tó láwọn kìí tó pèsè kan fún lẹ́yìn ọlọ́run yorùbá ní mọ́ gbé sára rẹ̀ kọjá mọ́sálásí ọ̀rọ̀ láyìn mọ́ gbé sára rẹ̀ kọjá mọ́sálásí gbogbo tó wò ó gbé àbọ̀ ọ̀pọ̀ gbé tó lè ní mọ́sálásí pẹ̀lú àkórí takamọ́ ògbé lọ ìbàṣẹ́ ìyẹn jẹ́ ni kódà tí ìyẹn jẹ́ àfà kódà kúrú ní wà ní kódà kúrú lọ máa ṣe wú bọ́dù ìwúrò jẹ́ lọ́wọ́ ọba tó ń tẹ́kọ́ bá ti rẹ̀ yìí àbẹ́yẹ̀ tó wà tó tó tó lọ fẹ́rẹ̀ wá ara rẹ̀ fẹ́rẹ̀ ọlọ́run fi ẹ̀tọ́ rẹ̀ lẹ́dà kan ṣe rí ẹ̀tọ́ ọlọ́run ọba bàbá ti fún ní jẹ́fà tàbá ti fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ ẹ̀bọ̀ wo ló sọ nìyẹn náà kan ọlọ́run tó báyìí mi kàkà ìwà ìmúorí ni bọ́lọ̀mù sóore fúnyàn kí ẹ máa dúpẹ́ fún Ṣàngó Ọbàtálá kó máa ń gbèsè fáwọn kan kódà ojú ó bàbá rẹ ọlọ́wà sóore fún ọdún ní àkójá sí ojú bàbá rẹ àbí tọkọ rẹ ní àbí tọmọ rẹ rẹ lẹ́yìn bàbá tó ń forí kalẹ̀ mú ìlìsàárè àfáà rẹ̀ tọ́lọ̀ sórí fún ọmọ kó lọ sí ìlìsàárè rẹ̀ tó lọ dúpẹ́ fún ìgbà tó ń pẹ́ lóde ayé mélòó lórí ọlọ́run ti fúnra rẹ̀ mélòó nínú dáàbò òbò aburú fẹ́ ṣe mú kó rí ìdáàbò yẹn ti fúnra rẹ̀ àlẹ́ ìgbà máa fi kí a fi náà ẹgbẹ́ sọ́lọ̀ òun lẹ́rú ní rẹ̀ ní gbogbo àwọn kan wọ̀nyí àmọ̀ wípé bàdá ọlọ́ọ̀bá nìkan là ń gbé fún ẹgbẹ́ pẹ́lúmí lẹ́yìn ọ̀pọ̀ ẹ̀nàwó tààlà láti ní wọn wá ní wọ́n ní ìyàlùfáàkà wọ́n gbogbo ìfàlà jẹ́ síbẹ̀ lẹ́hù ìlẹ́hù bí ọlọ́ọ̀bá bá fi ọwọ́ ọ̀nira rẹ̀ gba ohun wà lẹ́bí tẹ́lẹ̀ tó ti fáyà rẹ̀ fún wọ́n ní ìyàlùfáàkà wọ́n gbogbo kó mímọ̀ ọkọ̀ ọ̀hún kalẹ̀ nínú ẹ̀ tó gbọ̀ ọ̀lẹ́ bí ọlọ́run bá jẹ wàhálà tí wà náàbí ẹni tí ó yọ ọkùnrin rẹ̀ anábì ní ọlọ́run dáhùn ọ̀rọ̀ yìí nítorí rẹ̀ fún anábì káwà sáájọ́ ọmọ lẹ́yìn rẹ̀ kẹ́sẹ̀ wá ní tí déédé lójú ń tà mọ́ra rẹ̀ wọ́n tí onye ó lè rẹ̀ ní náà ìtọ́lọ̀ fi tí ìyẹn ní tí náà ní o bóṣù kí ìrà wọ́n tó fẹ̀lẹ̀ ìfẹ́rẹ̀ yí fẹ̀lẹ̀ àti ilé pásọ̀ ní ilé alágbà ní ilé aláwo ní ilé gbogbo bí ó wo tí wọ́n wọn fẹ̀lẹ̀ fẹ̀lẹ̀

ọlọ́run mo ti tó láti já lánà inú mo ti tán ẹkún tí ń pa láti yan ìgbó yìí mo ti tó láti pálẹ̀rì ní wọ́n fi àwọn kan kò kọ́ ọlọ́run ìwọ ní jẹ nígbà máa ń dúró lórí tọ́lọ̀ ń ṣe fún wọn oṣù mọ́ fún ọlọ́run kórè yẹn lè pẹ́ àmọ́ ẹ̀dá kun bùláwà sáájú báyìí kán bá ti kórè lórí ẹ̀ tó lè bá wa kú bẹ́ẹ̀ ẹ bá ti nǹkan yìí kò ní tó ń ṣe tayọ fún oṣù súnmọ́ náà olùmọ̀ ń pẹ́ bẹ́ẹ̀dàbá ti ń dúpẹ́ oore èrè rẹ̀ ní gbọ́nà mọ̀sàlékún rẹ̀ àwọn tẹni oṣù ìwádùn ohun mọ̀lẹ́bí kí n ti jẹ́ àwọn ọ̀rẹ́ tààjọ fúnra wa ti nígbà yẹn ní ìsìn fúnra òun fẹ́ kí wọ́n fẹ́ kí n ti jẹ́ bọ́bọ̀ tó rẹ fún wọn ni ìwọ náà sí fáwọn èèyàn kò yẹ kẹ́lù mọ́ ẹ bàyàn bọ́bọ̀ tó rẹ fún yẹn fáwọn kan ń bẹ tí wọ́n kò yẹ jẹ́ mọ́yàn lọ́wọ́ ìgbàgbọ́ ní òtó nígbà tó lè lè fi bá ní síbẹ̀ tí ilé ìgbà tó lọ sí bí ibi ìdíje wọn báyìí sí àwọn tọ́nà òjì ìdè fún tí òun ní ẹranjú mọ́ adẹ́gbẹ̀ òògùn orí ọlọ́run gbà tọwọ́ òògùn orí ọlọ́run gbà tọwọ́ torí kò ní gbàgbọ́ tó dúró bí tó bá ní òun ẹbí orin yẹn tó bá fi bọ́ ọmọ lọ́wọ́ àbó olóòwò náà ló bọ́ ọmọ lọ́wọ́ tó fi da ilẹ̀ bọ́lọ̀ ti kọ́ nìyẹn torí kọ́ ọlọ́run bá fi káyọ̀ wọ̀ lórí gbogbo nǹkan kò ní tó ní kàfà lé lórí láì lórí ọwọ́ sọ́hánà wọ̀ sàánà ó ní wà ní ìyẹn sọ́tà lọ rìkúkú ìfàlẹ̀ ẹ̀já ìdí pẹ̀lú mú ìdá ọ̀hún ayé ayé náà tún nìyẹn o bọ́ ọmọ bá bá fi owó òmìnira rẹ̀ gbá fàlẹ̀ ọ̀rọ̀ ọ̀dà ní bọ́ọ̀lọ́ bá tún gbèrò dáadáa rò wà ìrẹ́bì kò tẹ́ tó lè dá orí ọlọ́run bá padà kó mọ́ kàn ọ́ ẹ ó kú díẹ̀ tí ó kàn mí báyìí wọ́n ìpè sánà bíi mi kéré lójú ti ẹni tó lè ti ẹkọ ọmọ ìyá mi ká jẹ́ mùsùlùmí olóko kìí ṣe tí wọ́n bá ti yàn bá mi jẹ́ lórí nígbà tó kú tó kàn mí báyìí wà láì àwọn oníṣẹ́ ìtajà wọn nílara wọ́n ti sánà kí mi kéré lójú ti ẹni ti ẹni ètò bá jẹ́ pé èèyàn tí gbogbo ilé ayé yìí wọn ọwọ́pọ̀ pẹ̀lú agbára wọn àtẹ̀tẹ̀ wọn àdúgbò wọn kíláwọn ó jàgbà lọ́wọ́ àwọn wọn lò ní ládà tó ti débẹ̀ àwọn ọ̀tá wọn bínú rẹ wọ́n ti ní kẹyẹ àwọn ìrọ̀lọ́ wọn ń lò pé lò wọ́n lákàtọ̀ òfin mú rẹ wọn ṣùgbọ́n ẹ̀yọ́

àwa yóò gbọ́dọ̀ mọ́ ìdílé yẹn láyé àwọn ìdílé tí wọ́n jẹ́ ya ọ́ sí ọ̀ adáìmọ̀gá wọ́n ní ìdílé méje tó jù ó kún gan lè tò sí kí ló tọ́ náà kò tọ́ lọ́rùn mo ti ń fún ọlá ẹ̀ kò sí tí ò lè fọ́n sí ó lè fọ́n tó wọn fèsì rí ó lè fọ́n tó wọn mùmí ní ó lè fọ́n tó wọn méjìlé ó lè fọ́n tó wọn àgbà mo rí pé orí ọlọ́ọ̀bá yẹn òjò ọlọ́ọ̀bá lójú tó wọ́n mi lè jẹ́ wọ́n yẹn kan torí mo èmi gan-an mi ìtẹ́kùn dọ́dọ̀ yẹn kan gbogbo orin tá à ń sọ yìí kò jọ ọlọ́wọ́ ọba lójú so kò tẹ́ tọ́wọ́ ọba yẹn fún èyí tó jọ ọlọ́wọ́ ọba lójú ní ilẹ̀ wàyù tí ìdílé yẹn sáàrọ̀ ní ẹ̀bá yìí ẹ̀tọ́ bá ti wù lọ́wọ́ fẹ́ tẹ́ tàbí ní fún ìgbàgbọ́ orin tí ò kọ́mọ wájú ọlọ́run yẹn orin yìí mẹ́ gbogbo tó kù orin tó kọ́mọ ẹni kò tẹ́ tọ́wọ́ ọba fún ọlọ́wọ́ ọba ń tọrọ ọba láti

الحمد لله وحده ثم الصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد يا أهل الإسلام فلقد روى الإمام أحمد في مسنده عن عمران بن الحصين أنه رأى النبي صلى الله عليه وسلم رجلا في يد حرقة من الصبر فقال ما هذا قال من الواهنة أي علقتها من أجل الواهنة أي من أجل الموت قال انزعها فإنها لا تزيدك إلا وهنا فإنك لو مت وهي عليك ما أصلحت أبدا فالعقبة بن عامر رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم أقبل إليه رأس فبايع جزءا وأمسكا واحد فقال يا رسول الله بايعت جزءا وتركت هذا قال إن عليه تميمة فأرسل يده فقطعها فبايعه وقال من علق تميمة فقد أشرك والاعتماد العقيم رضي الله عنه مرفوعا من تعلق شيئا وكل إليه رواه أحمد والترمذي فالشرك الأكبر مظهر مبطل بالإطلاق مطلقا ọlọ́run alìkàlà fún ní ọ̀fẹ́ tó tó náà ní ọ̀fẹ́ yẹn ìkẹ́ ọlọ́ àti ọlọ́ ọlọ́run fẹ́ bó ṣe ti fi dá ayé ní tí ní ọdún kan àti kò sí tí ó wà ní ayé ilé ọ̀yọ́ náà bá wọn tó fi ẹ̀sìn rẹ̀ jọ kí wọ́n ìjọ ìpè àrùn ara inú sílẹ̀ alimọ́mọ́ ahmed ní ló ń gbẹ́rù wọn tó fi àdéhùn ti jẹ́ ìmọ̀ wọn wípé ìmọ̀ràn ọmọ àdéhùn sẹ́yìn fọ̀hárì ńláńlá ní fọ̀hárì yìí ó ní alámọ̀sánlẹ̀ ìfọ̀wọ̀mọ́ àgbàlùsánlá arákùnrin kan arákùnrin yìí ti yẹ́ ti ìṣẹ́ ń fàjúmọ̀ ìfọ̀fọ̀ ó gbé ìtẹ̀kẹ̀mọ́wọ́ tí wọ́n ń ṣe látara ogun kan owó ìtẹ̀kẹ̀mọ́wọ́ tí wọ́n ṣe látara ogun kan fàfàdà náà hàdà ó ṣe rọ̀ lórí ìbéèrè farakùnrin ó ní kílẹ̀ lẹ́yìn kí ló jáná ó ní ìnàlùwà hínà èmi ti kọ́ ọwọ́ tí mo ti kọ́ mo sún torí ẹni yìí kùdé níkà òwe kùdé ní wọ́n bá ń dákẹ́ níkà yóò mọ̀ bá kò rí lọ ní wọ́n náà ti mọ́ ìpínlẹ̀ Yorùbá yẹn adigunlugbo ìkúlé wèé ìjọ́jọ́ tààbù ẹ̀yẹn ń parí gbogbo náà wọ́n fi lo tí wọ́n lò tó ẹgbẹ́ fún ọkọ̀ yóò bá fún òṣìṣẹ́ tara rẹ̀ lọ àìbẹ̀kọ́ alẹ́bìnrin ìgbéyà jáfó فإنها لا تزيد إلا وحنا ogun tó oṣù mọ́ wẹ̀ tó ní gbẹ́gbẹ́ yìí bá rẹ̀ lè kò sí tí ó lè fún fún ìgbà ní kẹ́lọ wọ́n bá tẹ̀lú pé nǹkan ìlera méjì ló rí kẹ́lẹ̀ ìsúnmọ́ wẹ̀lẹ̀ yóò fa ìlera mẹ́wàá mọ́kànlá bá ọ fàkínà ìkẹlẹ̀ òríta wọ́n yà ẹ̀ ó ní kí bú bá ẹgbẹ́ pàún tí tó oṣù mọ́ wẹ̀ ìgbẹ́lọ́wọ̀ rẹ̀ bẹ́ẹ̀ máa láti ara ìyàtọ̀ òṣìṣẹ́ ìgbáyé àdínà ti wọ̀ wọ́ ìpínlẹ̀ yorùbá wọ́n ti náà wọ́n rọrùn yorùbá lè jà ó yá o ẹ padà sí bá tẹ́lú tẹ́lẹ̀ o ẹ̀wọ̀n ló ń tẹ́ ní o ìgbẹ́ ní gbogbo ẹ̀mí akójẹ́bí ká yẹ òun òòrùn òòrùn bẹ́ẹ̀ àbí mọ́ àfúláhàtà abẹ́dẹ́ ni kọ̀kọ̀kọ̀ ọ̀rọ̀ alẹ́ ìwà ìfẹ́sẹ̀ alẹ́bìnrin tó nígbà tí òṣèlú yìí pé ẹni bá ń kọ ní orí bẹ́ẹ̀ tí wa létí kò fálìkì àmọ̀ wa ká padà fẹ́fẹ́ àárọ̀ olóńtè àbòkíjẹ́ ká tó padà síbẹ̀ tọ́nà ti là wá agbára táwọn kan tó káàkiri inú ìgboro táwọn kìí fẹ́ wálé mọ́ àwọn agbára burúkú táwọn bàbá kan ní lọ́wọ́ kan ní tẹ́ kí wọ́n ránjú mọ́ yín tọ́lọ̀ fi ìmọ̀ láàmú sànú wa tó fi ẹ̀kọ́ èèwọ̀ sí wà ní ìnà ìlú ìṣẹ̀rọ̀ bọ́rọ̀ ìyẹn bá rí fún ní class gbogbo ìjẹ́lẹ̀ tún fi yẹn kò lè déwájú ọlọ́run báyìí kápú gbọ́mí inú náà Muhammad ọ̀sẹ̀lẹ̀ tó ń ayé nínú àwọn sábà lẹ́bí sọ́dá àwọn bá nínú tàbá rọ́hà a máa túmọ̀ ohun kàkan sí mẹ́ta tí ò wà rọ́hà ṣùgbọ́n níbi yìí ànábì ẹgbẹ́ pàdé yẹn wá ó ní ìlú pé wọ́n tẹ̀sẹ̀lẹ̀ fún mẹ́wàá mẹ́wàá ni wọ́n wọ́n wá bá nàìjíríà wọn ní abẹ́wọ́ gbé àdéhùn pé àti mùsùlùmí àdùmọ̀tò sẹ́fẹ́sìn sọ pé kí ó sọ lórí ìdẹ́lẹ́bọ nìyẹn gbogbo mẹ́jàpọ̀ níwájú alẹ́wàjú òṣèlú gbogbo lásán sí ah ah tí wọ́n sọ̀rọ̀ táwọn ti ní àwọn ti ní àwọn ti ní ah oníwàjú jura ní ìgbóòdò ní jura lọ́gbọ́ tó ìlú sójà ìlú sójà ni wọ́n ń fi tí ó ti wájú sí èyí tí ó ti gbogbo èyí ń ju apá lẹ́yìn kó wù rẹ kó wà gbádá mọ́ bá kún tẹ́jú dá ọlọ́run fún ọlẹ́ni yóò dị kó ti dá lọ́mọ bá ẹ lọ ìṣẹ̀lẹ̀ àpá tó yóò rọrùn jù láyé tó o bá dùn ìgbàgbọ́ ń bẹ kí ni àfà àfà ti tí ń ẹmọ̀ bá fẹ́ lọ bá wà yé sọ̀rọ̀ hmm. àwọn ará wọn làwọn bá sọ̀rọ̀ àbá tó fẹ́ jẹ ẹbọ lókun kí ń fi ẹbọ ọjà ẹbọ lókun kí ń fi ẹbọ ọjà ẹbọ kí ń fi èsù méjì jà títí kò lágbára kan lọ́nà lẹ́ẹ̀ alábi ní ẹni mẹ́rẹ̀ wà tẹ́ta ń pàṣẹ láàmù sí ẹ̀sẹ̀ bá mi gbé àdéhùn yìí àwọn mẹ́sàn-án nù alábi bá wọn gbé àdéhùn yẹn abẹ́nikẹ́wàá alábi káwọ́ rẹ̀ kù pẹ̀lú ọgbà jù torí bẹ́ẹ̀ ni pé wọ́n bu ọwọ́ kalẹ̀ anábí ó gbọ́wọ́ tẹ̀ kalẹ̀ ìwọ́n gbọ́wọ́ ara wọn lórí ọwọ́ alẹ́ Muhammad sọ̀rọ̀wọ́ àpàyọ̀ sẹ́lẹ̀ ìjẹ́pọ̀ náà gbọ́wọ́ tí ẹ̀ anábí gbọ́wọ́ tí ẹ̀ kú wẹ́nikẹ́wà ní ìjẹ́bọ̀ gbé ẹ̀jẹ̀ fàkọ́lẹ̀ yà àwọn bàbá mi dọ̀rọ̀ kaná kí ló dé àwọn mẹ́wàá bá wọn gbé

àbíjìlá tó náà gbọ́nà ní olùgbọ́n lè pa àyà ogun òsíra tó bá ti ní ìṣe pẹ̀lú wípé ẹ̀mí kan ń bẹ láì ojú tó mọ̀ ọkọ̀ wọn tó mọ̀ rípa wọn tó mọ̀ fẹ́ra tó rí wọn tó mọ̀ gbé nǹkan tó rí wọn tó mọ̀ tàwọn mẹ́sàn mẹ́wàá ó ń fi ọmọ ọba tó mọ̀ gbélé mọ̀nà àìlàkọjẹ mí ma dáhùn sọ́kọ̀dọ̀ láti sọ̀rọ̀ yìí gbogbo ẹni bá so lóńdè olùwà ẹ̀bọ̀ tó tó kọ́ ra ilé ni aramọ́tò ló tó kọ́ ni ibi tó ti ń tajà ló tó kọ́ gbogbo ẹni máa fẹ́ràn rẹ̀ fún sára kankan àwọn ọlọ́run ó sì dọ́rọ̀ ara rẹ̀ dá mọ̀tà ẹ̀lẹ́kọ̀ ṣe é ń bó tilẹ̀ ilé inú ẹgbẹ́ awo ẹgbẹ́ kọ̀kọ̀ tó orúbọ̀ adọ́ ara dára rẹ̀ bẹ̀ agbára tí wọ́n fún ọdún epo dúdé lẹ́kẹ̀ẹ́ bàájì yóò sì kó jọ torí gbogbo ọdún epo jọ èrò tó ti kú ni èyí tí òkúkú tẹ́lẹ̀ wọn apá bákan méjì náà ni àwọn tó wọn kó jọ tó ń sọ lágbára fún ọgbẹ́ ló bímọ sọ́ra rẹ ní tó ti kú ni wọ́n tàbí èyí tí ti bẹ láyè tí wọ́n ti kú pa tòbí wọn agbẹ́yìn wa gbára tó ń fún ẹyẹ ikú náà ni ẹkún náà ni òkú náà ni ìbànújẹ́ ni lẹ́yìn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ nínú sọ́ọ̀bẹ̀ ní ńlá kan tó jó lówó àwọn ìyókù ọ̀nà òlú àmọ́ fọ́ṣọ́ọ̀bù ó bá lọ sí nǹkan ibi yìí tó ti táwọn ìbádẹ̀ mú ìgbádẹ̀ yìí kọ́ sínú sọ́ọ̀bù báwọn olè bá ti dé ilẹ̀ wọn mọ̀ bá ti kí ààrẹ orin ẹ̀ tí wọn náà lù bá wọn nígbà táwọn olè wà wọn bọ́ọ̀lù wọn wọ́n mú bàálẹ̀ yẹn wọ́n jáde àmì wọ́n wá gbá gbogbo inú sọ́ọ̀bù lágádá aláàjì ẹ̀dàkùn ìgbálẹ̀ yìí múlẹ̀ kò sí sẹ́nà rẹ̀ a ẹ̀mí ò fẹ́ tó pé àwọn olóòwò ẹgbẹ́lẹ̀ tẹ́yìn èdè láàárọ̀ lẹ́kàn ọmọ rẹ̀ kálẹ̀ tí ó sọ́yẹ̀ الله سبحانه وتعالى هو الحق wọ́n bá ní kọ́ gbogbo tí bá ní ẹsẹ̀ ní nígbà tí ìjìnà bá ti dúró kò sí ìlú àbùkù yẹn gbogbo iṣẹ́ ìbàdá àti rẹ̀ yóò bàjẹ́ níwájú ọlọ́wọ́ sùpánà wọ̀tàálá tó ló ti gbé ìgbàgbọ́ rẹ̀ fẹ́ gbogbo sákọ́sára náà ó ti gbé kọ́sára àwọn ẹ̀dá mi ti wù sọ́rọ́ اللهم ربنا وظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اجعلنا من عبادك المخلصين المخلصين وسير المتقربين إليك والمنتهين لسنة نبيك المصطفى صلى الله عليه وآله وسلم وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الجاهلين وانصرنا على الغر الخواجين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت ọlọ́run ló lọ sórí